بسم السلام عليكم ورحمة الله وبركاته ọmọ ìjọ àgbàgbé ọ̀la yàmù àrọ̀fà ìjọ àrọ̀fà èyí tó ṣe pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó rẹkọmẹ́ndì fún wa kí a gbààwẹ̀ ní ọjọ́ náà ní àárọ̀ látàárọ̀ ọ̀la tòun ni yóò tó bá gbà níbi àwọn Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé àtẹ̀sìbò alọ́lọ́hì ayò ká sọ̀rọ̀ sálẹ̀tà alimọ́díyà wàlìbáàkìyà níbi àwọn Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé òun jẹ́ nìkan tó ṣe pé òun ti bẹ lọ́hùn kó fi jẹ́ pé kí wọ́n fi fa apá ẹ̀sẹ̀ ọdún kan wa rẹ̀ èyí tá àti ọdún kan èyí tó àti ìṣẹ̀ yẹn àwẹ̀ àrọ̀pá kájẹ́ nìkan tó yẹ pé ká má gbàgbé lọ́la àwọn tó yẹ fọlọ́wọn ọba tó ti pé tí wọn bá gbà á jọ gba ládàá kan náà òun làwọn tó yẹ pé ọlọ́run bá gbẹgbẹ ló fi àyẹ̀wò sí ìwé tí gbà ló fi wọn la ẹni tó bá ní ẹ̀jẹ̀ àìdọ̀ ọ̀gbọ́dọ̀ gbà ẹni tó bá ní ẹ̀jẹ̀ ọmọ ọ̀gbọ́dọ̀ gbà ẹni tí ààrẹ bá lágbára ọ̀gbọ́dọ̀ gbà a sì jọ gbọ́ ládà kan náà tọ́ba yìí pé o ti ń bẹ lórí ẹ̀mí ẹ̀ ni pé ọmọ àti o tí kìíní yìí ń bẹ lára mi o èmi ní ọ̀bá ti gbà lọ́wọ́ dáa pé o ti ń bẹ lẹ́mí ẹ̀ ni pé ọlọ́run ṣe o ó lè gbọ́ ẹgbẹ́ yorùbá mi iná ọ̀kẹ́lẹ́ lè ní máa ń gbé o kọ́dà kọ́ máa sọ ooo kọ́ máa sọ títà títà yẹn kọ́ ọlọ́run fẹ́ lò kí ni bẹ nínú ọkàn rẹ̀ láì pé o ti ń bẹ nínú ọkàn rẹ̀ ni pé gbà ó wà ní ẹjọ́ sì wá lọ wá ìtumọ̀ sì fẹ́ gbàwé àwọn fa lórí ẹ̀mí ẹ̀ lọ́hùn lọ́hùn olọ́lọ́hùn fẹ́ lò ṣùgbọ́n tá a gbé ohun tí bẹ lórí ẹ̀mí ẹ̀ ni pé ọlọ́hùn ṣeun ní bíbí para mi lọ́la èmi ọ̀ máa jọ tẹ́ńtẹ̀ ọlọ́hùn ló kú fífi mi la sínú ẹ̀ ń dùn kò ní gba aládà kẹ̀kẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n ṣé ìpàjọ́ gba aládà lẹ́yìn tó ṣe pé bí nǹkan ti ṣẹlẹ̀ sí yẹn nínú òdùnmọ́ pé òun sì fẹ́ gbàwé ọ̀la yẹn òun lájọ gbalada kan náà kìí ṣe àwẹ̀ tìpátìkú àwẹ̀ forí síra rẹ ni ṣùgbọ́n náà àwọn àwẹ̀ èso ni pé ó yẹ kí wọ́n sàpáǹtì fi lórí rẹ̀ bákan náà ká máa gbàgbé pé tàbá ti kí àsùbá àárọ̀ ọ̀làtàn níbi yòówù tàbá ti kí máàmù lè gbàgbé kárin ẹlẹ́sìn ìyẹn ní gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar wa la ilaha illa kárẹ̀ máa mú létí ó jẹ́ pé kó ń kálukú wo òun kété bá sọ pé ẹ̀sọ́ báyìí o ẹnì kí ó gbé òun yẹn tọ́ba ti gbé ìmáàmù rẹ̀ jù tọ́ba ti kásù bọ́ọ̀ látàn kì í wá sí sẹ́yìn nìkan fẹ́ já máa wí anytime wọ́n fẹ́ já máa sọ kì í ṣe pé bóyá kó jẹ́ túláàsì kó jẹ́ mẹ́ta tá máa ń ṣe yẹn mo tẹ́ pé àti bá ń lọ pé ká máa ṣe mẹ́ta yẹn ni pé iná àdámọ̀ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam mo ní pé ní máa ń ṣe nǹkan ní mẹ́ta kódà tó bá fẹ́ jẹ́ káwọn sábẹ́ rẹ̀ ọgbọ́n kankan yé yọ sọ lẹ́ẹ̀mẹ́ta yọ pààrà kan fún ọ lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ló fi jọ jẹ́ pé ààfin wí lẹ́ẹ̀mẹ́ta yẹn so ohun tá a fẹ́ máa wí lọ yìí bákan náà lọ́jọ́ ọ̀la ká má gbàgbé pé nínú àwọn nǹkan tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún wa ni pé khayru du'ai du'au yawm arafa àdúrà tó lọ́lá jù ní àdúrà tí wọ́n bá ṣe lóòjọ́ àrọ̀fà àdúrà tí wọ́n bá ṣe lóòjọ́ àrọ̀fà ọwọ́ àṣàlàyé pé khayru du'a àdúrà tó wá lóore tó yẹ pé òun máa ń fi bẹ lọ́hùn ana wọn nàbí júnà kọpù àtàwọn ànẹ́bí tó ti lọ ṣáájú mi òun náà ní gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir so àwọn gbólóhùn yẹn ànẹ́bí lóhùn máa ń para rẹ̀ òun àtàwọn ànẹ́bí tó ti lọ ṣáájú òun nínú àdúrà táwọn máa ń ṣe tó lóore táwọn máa ń ṣe náà ló wà lóòjọ́ àrọ̀fà bákan náà ká má gbàgbé nípa pé ọ wà nípìnlẹ̀ pé inú àwọn sáàdù àwọn máa ń gbà wà ẹni wọn bá gbà rẹ̀ lọ́la ó ti kọ́kọ́ ní yẹn ní pé tó bá bẹ lọ́hùn ọlọ́run ọba ọgbà ó tún gbà lọ́àjù nínú ọjọ́ nínú ọjọ́ àwọn yìí pé tí lọ́lọ́lá jùlọ lọ́dọ̀ ọlọ́run ni a ṣàlàyé fún wa nípa pé àbájáde rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ náà ni pé ọjọ́ Jímọ̀ lọ́lọ́lájú nínú ọ̀sẹ̀ ọjọ́ Àrọ̀pá lọ́lọ́lájú nínú fídíò nínú ọdún nínú ọdún ṣùgbọ́n bẹ́ẹ̀ náà wá láwọn olùmọ̀ wá ṣàlàyé pé sóòjọ́ Àràfá lọ́wọ́ lọ́lájú ni àbó ọjọ́ ọdún sóòjọ́ Àràfá òun lọ́lọ́lájú àbí kíni o àbó ọjọ́ ọdún àrínà àwọn olùmọ̀ tó mú ọjọ́ Àràfá arínú àwọn ìmọ̀ tó mú òjò ọdún ṣùgbọ́n òjò ọdún lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà lọ jù ju kójójó àràfà náà pàápàá jùlọ àwọn míì bá bàjáde pé fáwọn alálàájì òjò àràfà lọ́lá jù lọ́dọ̀ fáwọn àtàtì ájì òjò ọdún lọ́lá jù lọ́dọ̀ tiwa mo ní òpá gbọ́ yíwáyì torí pé pàápàá jùlọ òun ni ìyá ọmọ làájì àgbà òjò ọdún ni òjò ájì ká má gbàgbé lọ́la láti jẹ́ pé káwa ní ọbẹ̀ lọ́wọ́ bá fúnra wa láti bẹ̀ lọ́wọ́ bá fún gbogbo àwọn nǹkan ilé wa àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn mọ̀lẹ́bí wa àwọn ìyíká wa ká bẹ̀ lọ́wọ́ bá fún wọn kódà ṣe máa mùsùlùmí lápapọ̀ pàápàá jùlọ àwọn mùsùlùmí pé wọ́n rí ìnira yálà ti sàárẹ̀ ni tàbí ti ogun ìṣe pé àwọn ọ̀tẹ̀ ẹ̀sìn tí wọ́n ń jà fún wọn yálà ìṣe kó jẹ́ dàrẹ́ kò tàbí ìtọ́jẹ́ ìjà rẹ̀ ká bẹ̀ lọ́wọ́ bá lójú ọ̀la yẹn ọlọ́wọ́ bá máa ń gbàdúrà ní ọjọ́ ọ̀la yẹn bákan náà ká máa gbàgbé nípa apá sàlàyé fún wa pé aago méje ọkọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún nínú ẹ̀ láti ẹ̀rọ méje wa aago méje ọkọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún bí ibi ìta ìta tí ò ní kọjá àṣẹjú kan fẹlọ́n ọlọ́wà sí ojú tí ọdún ló dé bá aláyà sàlàyé àkọlù pẹ̀lú ààrá àṣẹ òkúta ìlọ̀ lápọ̀ pẹ̀lú sáà ìlú sí ìlú